زائره والقيام معه إلى باب المسجد والحديث مع غيره وزيارة المرأة للمعتكف وخلوة المعتكف بزوجته وغسل المعتكف وأضوءه في المسجد واتخاذ خيمة في مؤخرة المسجد يعتكف فيها أو وضع فراشه أو سريره في المسجد أو كما وكما يجوز الخطبة وعقد الزواج للمعتكف عباد الله إنه من آداب الاعتكاف الانشغال بطاعة الله كالصلاة وتلاوة القرآن وذكر الله تعالى واستغفاره والدعاء والصلاة على النبي صلى الله عليه وسلم وتفسير القرآن ودراسة الحديث ونحو ذلك ويكره أن يشتغل بما لا يفيد من الأقوال والأفعال أو أن يتخذ المعتكف موضع عشرة ومجلبة للزائرين وأخذوا بأطراف الأحاديث بينه وبين مجالسه adúpẹ́ fún ọlọ́run ọba ajúdúpẹ́ fún ọlọ́run ọba ní ẹ̀kan sí àyìn ọlọ́run ọba àwa ní aláforíjìn àwa tútúbá ẹ̀ṣẹ̀ wa lọ sí ọ̀dọ̀ ọlọ́run nítorí pé dájúdájú ọlọ́run ọba yìí ni ọba tí ó máa ń forí jìn ẹ̀dá tó sì máa ń kẹ́ni àwa ọlọ́run ọba ní olùṣọ́ kúrò níbi aburú iṣẹ́ ọwọ́ wa àti àìdá ẹ̀mí wa dájúdájú ẹni tí ọlọ́run ọba bá fi mọ̀nà òun nìkan náà ni yóò mọ̀nà ẹni tí ọlọ́run ọba ò bá kádàrá ìmọ̀nà mọ́ kò sí ẹ̀dá kankan tó lè firúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀nà ajẹ́rìí níjẹ́rìí ti òdodo pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àfọlọ́hún ọba allah bẹ́ẹ̀ sì ni a jẹ́rìí wípé ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́hún ọba ni ẹrú sìn ọlọ́hún ọba sì ni pẹ̀lú dájúdájú èyí tó lóore jù nínú gbogbo ọ̀rọ̀ òun náà ni ọ̀rọ̀ ti ọlọ́hún ti ṣe alukur'an bákan náà èyí tó dára jùlọ nínú ìtọ́sọ́nà òun náà ni ìtọ́sọ́nà ànábìwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam èyí tó burú jù nínú gbogbo àlámọ̀rí òun náà ni àdádálẹ̀ nítorí pé gbogbo ohun tí ń jẹ́ àdádálẹ̀ pátá ànù ni gbogbo ohun tí sì ń jẹ́ ànù kò síbi tí ń fọ olówó rẹ̀ lọ ju ibi ìparun lọ kọ́lọ́n kó ṣọ́ wa ń bẹ̀ ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí ẹnì kọ̀ọ̀kan wa tí a bá kíyèsí inú oṣù Ramadan tí a wà yìí oṣù Ramadan ó kún fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ olóore oṣù Ramadan ó kún fún ọ̀pọ̀lọpọ̀ tí ó mú wa súnmọ́ ọlọ́run oṣù Ramadan ó sún ó kún fún ọ̀pọ̀lọpọ̀ tí ó gbé wa jìnnà sí ìbínú ọlọ́run subhanahu wa ta'ala ẹrúsìn ọlọ́run oṣù rọmọdọ́ọ̀nì yìí ẹ̀ẹ̀kan náà ni lọ́dún ó wá jọ́ra yàn fún wa ká lo àǹfààní rọmọdọ́ọ̀nì tó bá wa láyé láti lè rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san èyí tó ń bẹ nínú oṣù rọmọdọ́ọ̀nì náà àti láti lè jẹ́ ọ̀kan nínú ẹni tí ọlọ́run ọba yóò foríjìn tí ọlọ́run ọba yóò sì kẹ́ eléyìí ló fà tó fi jẹ́ pé n tí a fẹ́ gbéyẹ̀wò nínú kótùbà wa lénìí ó jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore iṣẹ́ oníláàdá púpọ̀ èyí tí ọlọ́run bá fi jíǹkì wa ní oṣù Ramadan yìí fún gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá fún nígbà láàyè láti ṣe eléyìí onítọ̀hún mà ti ṣoríire pẹ̀lú ẹ̀san tó pọ̀ onítọ̀hún mà ti jèrè púpọ̀ ọwọ́ onítọ̀hún mà ti tẹ̀ nǹkan tí ń fẹ́ níwájú ọlọ́run subhanahu wa ta'ala kí ni nǹkan náà òun náà ni al-i'tikaf a mọ̀ mọ̀ sọ̀rọ̀ lérí ẹ̀ lénìí nítorí pé n tó súnmọ́ jù pẹ̀lú ògo ọlọ́run ó ní wípé wòyí jímọ̀ tí ń bọ̀ á ti wà nínú àsìkò tí a wà nínú ẹ̀tíkàf tòun ló fà á ló fi jẹ́ pé ru jímọ̀ tèní ó dáa púpọ̀ ká mẹ́nu bà ìtànpè ní àlẹ́ ẹ̀tíkàf yìí ọlá tó ń bẹ fún ìdájọ́ rẹ̀ àti àwọn ẹ̀kọ́ tí ó rọ̀ mọ́ fún gbogbo ẹni tí ọlọ́run bá ṣe ní ọ̀rùn fún láti lè ṣe àlẹ́ ẹ̀tíkàf ìtànpè ní ẹ̀tíkàf òun náà ni kéèyàn ó lọ ṣàtìpó kéèyàn ó kóra dúró sí inú ilé ọlọ́run pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ jọ́sìn fọlọ́run kì í ṣe pé èèyàn lọ jókòó sínú ilé ọlọ́run pẹ̀lú àníyàn wípé àwọn ọmọ ń dí mi lọ́wọ́ nù ilé mo fẹ́ lọ sinmi nínú mọ́sálásí kì í ṣe wípé àwọn àlejò ń dà mí láàmú wọ́n ń yọ mí lẹ́nu mo fẹ́ lọ dúró sínú mọ́sálásí eléyìí kì ṣe àníyàn ìtìkáf àníyàn ìtìkáf òun náà ni kéèyàn ó gbé àníyàn ipò ń fẹ́ lọ kóra dúró sínú mọ́ṣáláṣí pẹ̀lú àníyàn pé òun fẹ́ jọ́sìn fún ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin ẹrúsìn ọlọ́run ìtìkáàfù yìí ó jẹ́ súnnà kan èyí tí a kan pamọ́ tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì kì í fi ṣeré rárá kò sí ọdún kan nínú ọdún tó bá ànábì sallallahu alayhi wa sallam láyé tọ́lọ́run sì ti ṣe àwẹ̀ ní ọ̀ranyàn àyàfi ká ànábì sallallahu alayhi wa sallam kó ṣe àlè ìtìkáàfù ànábì ó kóra dúró nínú mọ́ṣáláṣí lẹ́ni tí ó máa bẹ̀ lọ́hùn lẹ́ni tí ó máa wójú rere ọlọ́hun lẹ́ni tí ó ma tọrọ àforíjì lẹ́ni tí ó máa fi ọkàn wá ṣíṣe kòǹgẹ́ òru Lailatul Qadr ẹ̀yin ẹrúsìn ọlọ́hun Ànábì wa Muhammad sallallahu alayhi wasallam, sallam wọ́n lójíṣẹ́ ọlọ́hun nínú gbogbo ọjọ́ mẹ́wàá Ramadan òjíṣẹ́ ọlọ́run kì í pàájẹ yóò kóra dúró sínú mọ́sálásí yóò máa ṣe ìtìkáf fún ọlọ́run yóò sì máa jí rẹ̀ bẹ́ẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala bákan náà ní ọdún tí ọlọ́run ọba mú ẹ̀mí ànábì sọ́dọ̀ àkọọ́lẹ̀ fi yé wa wípé odidi ogúnjọ́ lòdì sí ọlọ́run ọba fi kóra jọ sínú mọ́sálásí nù sọ̀rọ̀ mọ́bọ́n lẹ́ni tó ń ṣe itikaf ẹ̀yẹrú san ọlọ́run tó bá lè mú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kó tún máa lo àǹfààní ńláńlá ní oṣù ramadan láti máa ṣe ìtìkáf ẹni tí ọlọ́run ọba ti forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn ẹni tí ọlọ́run ọba ti yọ́nú sí ẹni tí ọlọ́run ti ṣe ìgbáyà rẹ̀ payá ẹni tó ṣe wípé ẹnìkan ò ní wọ àlìjẹ́nà tí ò bá wọ àlìjẹ́nà sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú gbogbo tí ọlọ́run ṣe fún ànábì yìí síbẹ̀síbẹ̀ ànábì tó ń kóra jọ sínú mọ́sálásí nígbà tí ó bá ti di tí rọmọdán ti di ogúnjọ́ tí ó kù ọjọ́ mẹ́wàá tí rọmọdán yóò parí ẹ̀yẹ́rú sin ọlọ́run ẹ ká wo àríkọ́ṣe dáadáa látara ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀yin ẹrú san ọlọ́run ṣíṣe ìtìkáf nínú oṣù Ramadan ó jẹ́ súnà eléyìí tí a kápamọ́ àmọ́ tí ẹ̀dá ọmọnìyàn kan bá ṣe ìlérí fún ọlọ́run pé tọ́lọ́run bá ṣe oore kan báyìí fóun tọ́lọ́run bá jẹ́ kí nǹkan báyìí ó já mọ́ lọ́wọ́ tọ́lọ́run bá pe nǹkan báyìí ní tòun òun ó ṣe ìtìkáf nínú mọ́sálásí báyìí báyìí fún iye ọjọ́ báyìí kódà kó má jẹ inú Ramadan ìgbàláyé wà fẹlẹ yìí náà èèyàn lè ṣèlérí èèyàn ń tọrọ nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run èèyàn wá ní ìrẹ Ọlọ́run tó bá lè ṣe nǹkan yìí fún mi màá dúró sínú mọ́sálásí fún òdìdí ọjọ́ méjì láì ní jáde kúrò bẹ́ẹ̀ tí màá sì máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí màá sì máa bẹ̀ lọ́run eléyìí náà ń pè ní ìtìkáf nàdàr ìtìkáf èyí tó yẹ pé a ṣe pẹ̀lú àníyàn pé a fi ṣe ìlérí síwájú ọlọ́run ìròyìn tí káàfù eléyìí ọ̀ràn èèyàn ló jẹ́ o béèyàn bá ṣe ìyẹn èèyàn di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run subhanahu wa ta'ala torí pé ìlérí òun lèèyàn ṣe síwájú ọlọ́run ṣùgbọ́n ìtìkáf èyí tá a máa ń ṣe nínú rọmọdọ́ọ̀nù yìí kì í ṣe ìlérí òun la fi ṣe súnà ni ẹni tó bá lè ṣe láàdá tó pọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹni tí ò bá lè ṣe kò sí ẹ̀ṣẹ̀ kankan bó ti wùlẹ̀ kó mọ́ fún un akálàṣe ó lè ládàá ribiribi tó ń bẹ nínú ṣíṣe ìtìkáf nínú oṣù Ramadan ẹ̀yin ẹrú sìn ọlọ́run ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ṣíṣe ìtìkáf yìí ó ṣe lẹ́tọ̀ fún wa ọlọ́run sì nífẹ̀ẹ́ sí kí a máa ṣe nínú mọ́ṣáláṣí pàápàá jùlọ mọ́ṣáláṣí tí wọ́n bá ti ń kí ìrun jùmọ̀ kí ni ìdí táwọn afáà fi so eléyìí torí pé tá a bá ti wà nínú ìtìkáf kò sígbà láàyè fún wa ká tún máa rìn káàkiri a sì kírun jimá ṣùgbọ́n mọ́tálásí tí a bá ti ń kí jímọ̀ tá a bá ń ṣe ìtìkáàfù bẹ́ẹ̀ a rí pé tásìkò ìrun jímọ̀ bá tó yóò bá wa nínú mọ́tálásí ọ̀ so ìdí nìyí táwọn afáàfin sọ fún wa pé àwọn àyè tí a ti máa ń ṣe ìtìkáàfù òun náà ni mọ́tálásí èyí tí wọ́n bá ń kí ìrun jímọ̀ níbẹ̀ bákan náà àwọn àfọ́ àwọn sọ wọ́n kan pámọ́ láti sọ ọlá ń bẹ fún bọ́lọ̀ ń bá fún yàn nígbà láàyè láti lè lọ ṣe ìtìkáàfù ní ọ̀kan náà àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta ìmọ̀ masjidul haram èyí tá a mọ̀ sí kaaba bẹ́yàn bá lówó téèyàn lọ ṣe ìtìkáàfù èèyàn bẹ́ẹ̀ mẹ́wàá tó kù nínú ramadan téèyàn lọ kóra dúró sínú mọ́sálásí ọ̀hún àbí mọ́sálásí ànábì nílùú madina àbí masjidul aqsa èyí tó ń bẹ ní jerusalem èyíkéyìí náà àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí bẹ́yàn bá lọ ṣe ìtìkáàfù èèyàn bẹ́ẹ̀ eléyìí ló lọ́lá jùlọ ẹ̀san tó pọ̀ wà ń bẹ́ẹ̀ àmọ́ ẹni tí ò bá lágbára eléyìí kò sí láìfi ó lè ṣe ìtìkáàfù ẹ̀ ní èyíkéyìí nínú mọ́sálásí tó ń bẹ ní àrọ́wọ́tó rẹ̀ tí wọ́n ti ń kí jímà eléyìí ni èyí tó lálàáfíà jùlọ nínú ọ̀rọ̀ àwọn onímímà anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadithi afáwa hudhaifa bin yaman radiyallahu anhu ó ní mo gbọ́ lẹ́nu òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó sọ wípé kò sí ìtìkáàfù tó lọ́lá jùlọ àyàfi èyí tèèyàn ṣe nú ọ̀kan mọ́sálásí nú ọ̀kan nú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ni ìtumọ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmẹ̀sìn tí wọ́n fi sí wípé kí a ṣan ìtìkáàfù nínú ọ̀kan nú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ló lọ́lá jùlọ àmọ́ eléyìí ò kọdí tí èèyàn ò bá lágbára àti lè lọ ṣe ìtìkáàfù láwọn àyè yìí mọ́sálásí àdúgbò yàn tí wọ́n ti ń kíjímọ̀ kí a ṣe ìtìkáàfù wà níbẹ̀ eléyìí náà nínú nǹkan tí àwọn olùmẹ̀sìn ní òwọlé ni ẹ̀rú san ọlọ́run gẹ́gẹ́ bá ẹ ṣàlàyé fún apẹ́yìn ti káf súnà ni gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní agbára tí ọlọ́run bá fún nígbà láàyè ó mà dáa púpọ̀ ká ṣe nítorí ẹ̀san tó pọ̀ ńbẹ pàápàá jùlọ láwùjọ tá a wà lénìí tóníkàlùkù ń pariwo àìnító tóníkàlùkù ń pariwo ìṣòro lọ́nà kan àbọ́nà míì èyí tó fi wá máa sáré tọ ẹgbẹ́ rẹ lẹ́yìn èyí tó fi wá máa dára rẹ láàmú tó fi lọ sáré lọ máa bẹ́ni tí ò gbọ́n tó ọ kí ló dé tó fi lo àsìkò ọjọ́ mẹ́wàá yìí kó kóra dó sínú mọ́sálásí kó gbé àlámọ̀rí rẹ̀ síwájú ọlọ́run láàrin ìwà àtọ́lọ́run tó dá ọ ó rí i pé ó fi sẹ́lẹ̀ ó fi ìṣepapọ̀ láàrin ìwà àtọmọnìyàn ó fi gbogbo ẹ̀ sílẹ̀ ó wá kóra jọ láti lọ dúró sínú mọ́sálásí tó yẹ pé kò sáníyàn kankan tó gbé ọ lọ́bẹ̀ bí kì í ṣe pé o fẹ́ lọ jọ́sìn fọlọ́run bí kì í ṣe pé o fẹ́ lọ jírẹ̀ẹ́bẹ̀ fọlọ́run bí kì í ṣe pé o fẹ́ lọ tọrọ oore ayé àtijọ́ gbèndé àlùkìyàmọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin ẹrú sìn ọlọ́run irú ẹni tó bá lè gbọ́lá fúrú nǹkan báyìí ọlọ́run ọba yóò máa kà á kún púpọ̀ ọlọ́run náà yóò sì kí èso náà lórí àlámà rẹ̀ ẹ̀yin ẹrú ọlọ́run àlẹ́yìn ti káàfù yìí bí ó ṣe lẹ́tọ̀ọ́ fún ọkùnrin láti ṣe bẹ́ẹ̀ náà ni ó lẹ́tọ̀ọ́ fún obìnrin náà láti ṣe ṣùgbọ́n ìtìkáàfù obìnrin ó dúró lórí májẹ̀mú méjì tí ìpanupọ̀ àwọn àfáàǹbẹ lórí méjèèjì ṣùgbọ́n májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta khilafu wà ń bẹ láàrin àwọn onímọ̀ májẹ̀mú alákọ̀ọ́kọ́ èyí tá a gbúdọ̀ kọ́kọ́ rí kóbìnrin ó tó lè lẹ́tọ̀ọ́ láti lọ ṣe ìtìkáf àkọ́kọ́ nú ẹ̀ ni pé ìkéyìí nínú obìnrin tó náà bá fẹ́ kóra dúró nínú mọ́ṣáláṣí ó gbúdọ̀ gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ọkọ rẹ̀ gbúdọ̀ yọ̀ǹda fún kò gbúdọ̀ lo ìgbójú kò gbúdọ̀ lo agídí kò gbúdọ̀ lo ìfẹ́ inú pé dandan lá túláàsì òun fẹ́ lọ ṣe ìtìkáf nítorí pé kóbìnrin ó tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ ọ̀ranyàn ni kó ṣe ìtìkáf súnà ní kì í ṣọ̀ranyàn a ò gbúdọ̀ wàá fi súnà ká fi ti ìtòjọ́ ọ̀ranyàn ká fi ti dànù ìdí nìtọ́ ẹ pé mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ fún ẹnikẹ́ni nínú obìnrin tó náà bá fẹ́ ṣe ìtìkáf ó gbúdọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá yọ̀ǹda fún onígbàláyà àti lọ ṣe ṣùgbọ́n tọkọ ò Aisha radiyallahu anha kọ́lọ́wọ́n bá kó bá wa yọ́nú sí i òun náà kì í fi ìtìkáàfù ṣeré látara ìnífẹ̀ẹ́ sí ìsìn lọ́hun tó ń bẹ lára ìyá wa Aisha ṣùgbọ́n bó ṣe tó náà yóò tún gbà yọ̀ǹda lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wa sallam kí ó tó di pé yóò láǹfààní àti lọ ṣe ìtìkáàfù eléyìí ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ obìnrin tó náà bá fẹ́ ṣe ìtìkáàfù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì ẹ̀yìn ẹrúsìn ọlọ́run òun náà ní kárí wípé níbi tí obìnrin náà ti fẹ́ lọ ṣe ìtìkáàfù kò sí fìtínà ń bẹ́ẹ̀ ààbò ń bẹ fún ọmọlúàbí ẹ̀ ààbò ń bẹ fún ẹ̀sìn rẹ̀ níbi tó ti fẹ́ lọ ṣe itikaf tí kìí ṣe pé ibi tó ti fẹ́ ṣe itikaf kò sí léèwẹ̀ tó ti léèwẹ̀ ń bẹ tó bá fẹ́ gbọ̀nsẹ̀ àwọn ọkùnrin wọn mọ̀ rí òhò rẹ̀ tí kìí sì ṣe pé ibi tán ti ń ṣe itikaf àwọn ìhànà míì náà ń bẹ ń bẹ tó ti pé láàrin òru wọn ì lọ jábá àwọn obìnrin níbi tí wọ́n wà tí ọkàn ò bá ti lè balẹ̀ lórí irú ààyè tóbìnrin bẹ́ẹ̀ ti fẹ́ lọ ṣe itikaf kò lẹ́tọ̀ọ́ fún obìnrin láti lọ ṣe itikaf níbi tí ọkàn ò balẹ̀ lórí fìtínà eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tí ìpanupọ̀ ń bẹ láàrin àwọn onímọ̀ lérí ẹ̀ àmọ́ májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta tí ìyapa ẹnu ń bẹ lérí ẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ òun náà ni pé ṣé dandan ó ní kí obìnrin tí ó ṣe rìn ìtìkáf kó mọ́ kúrò níbi haid ó ń bẹ nínú àwọn olùmẹ̀sìn tí wọ́n ní gbogbo obìnrin tí ó bá ṣe rìn ìtìkáf ó gbúdọ̀ mara kò gbúdọ̀ jẹ́ ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nítorí pé ẹni tó ń ṣe nǹkan oṣù kò lẹ́tọ̀ọ́ láti kóra dúró sínú mọ́ṣáláṣí ámbèlè ń tàṣe pé yóò wà gbààwẹ̀ àwọn àfáà tí wọ́n dúró lórí eléyìí wọ́n fi májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta yìí kún pé májẹ̀mú yìí gbúdọ̀ wà ń bẹ̀ kóbìnrin ò tó lè ṣe ìtìkáf ṣùgbọ́n àwọn míì nínú àwọn onímímọ̀ wọ́n ní eléyìí kì í ṣe májẹ̀mú bó ti wulẹ̀ kó ma nítorí pé àwọn kò rí ní èèwọ̀ fún obìnrin tó ń ṣe nǹkan oṣù láti kóra dúró nínú mọ́ṣáláṣí aláyàhálì ìyapa ẹnu kò sí lórí májẹ̀mú méjèèjì tá a kọ́ sọ síwájú òun náà ni kóbìnrin ó gba ìyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó lọ ṣe ìtìkáf bákan náà kí ọkàn ó sì balẹ̀ lérí ibi tó ti fẹ́ ṣe ìtìkáf náà ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó dáa púpọ̀ tí àwọn obìnrin bá fẹ́ ṣe ìtìkáf kí wọ́n fi gàgá sí abala ibi tí wọ́n máa wà tí ò ní ṣe pé àwọn àtọkùnrin wọ́n mọ orú papọ̀ nítorí pé àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam tán bá fẹ́ ṣe ìtìkáf wọ́n máa ń tabi tẹ́ǹtì kan abẹ́ tẹ́ǹtì yẹn ni wọ́n dúró sí tí wọ́n ti máa ṣe ìtìkáfù nítorí pé táwọn èèyàn bá ń wọlé àwọn èèyàn ní máa láǹfààní àti máa lọ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn ní máa láǹfààní àti rí tí ò yẹ kún ó rí nínú ìṣẹ̀ṣẹ̀ wọn làwọn àfáàfi sọ pé ó dáa púpọ̀ láyé tó ti di wípé a ti ń dá mọ́sálásí tá a sì ń fi àyè ọ̀tọ̀ lẹ̀ fún àwọn obìnrin gẹ́gẹ́ bá a ṣe ń da yìí wọ́n ló dáa púpọ̀ kó ṣe pé ibi tá a dáhùn láàyè obìnrin ibẹ̀ ni káwọn obìnrin wọn máa dúró sí tán bá fẹ́ ṣe ìtìkáfù ká má dúró níbi àyè tí àwọn ọkùnrin máa ń dúró sí láti lè dáàbò bo ìjọmọlúàbí wọn àti láti dáàbò bo ìhòòhò wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀sìn islam jẹ́ ẹ̀sìn tó péye gbogbo ìjọsìn tí islam bá ní ká ṣe yóò ní májẹ̀mú yóò sì ní ẹjẹ́ wọn yóò sì ní àwọn ẹ̀kọ́ èyí tọrọ ma nítorí pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe nínú ẹ̀sìn pẹ̀lú àníyàn pa afẹ́ gbalada téèyàn ò bá ti tẹ̀lé àwọn májẹ̀mú tó wà ń bẹ̀ téèyàn ò bá ti tẹ̀lé àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ onítọ̀hún ó kàn ṣe nǹkan lásán ni kò ní gbalada subhanahu wa ta'ala so ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo nta bá fẹ́ ṣe a nímọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba ní fasalu ahla dhikr in kuntum la ta'lamun ọlọ́run ní ẹ máa béèrè lọ́wọ́ àwọn onímọ̀ tó bá ṣe pé ẹ nímọ̀ nípa nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe nídìí ẹ̀sìn ẹ béèrè kí wọ́n sì ṣe àlàyé bó ti tọ́ àti bó ṣe yẹ fún yín ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ti ká lọ mọ̀ wípé ẹni tó bá wà ní ìtìkáf àwọn nǹkan kan bẹ tó lẹ́tọ̀ọ́ tó lè ṣe tí kò sì kó ààyè kankan bá ìṣe ìtìkáàfù ẹ̀ nínú rẹ̀ ni wípé ẹni tó ń ṣe ìtìkáàfù ìgbàláyè ń bẹ fún ó lè jáde tí bùkátà bá béèrè fún kó jáde lápèjúwe ẹni tó wà nínú mọ́ṣáláṣí sìn kò síbi tó ti lè dáná oúnjẹ tí ó jẹ ìsinu àti oúnjẹ sàárì kò sí láì fi ń bẹ́ẹ̀ ó lè gbéra kó mọ́ṣáláṣí kó lọ lé kó lọ jẹun kó lọ sinu kó sì padà tó bá sì jẹ oúnjẹ yẹn tán ohun tó gbé lọ ilé náà ló ń jẹun tó bá ti jó oúnjẹ yẹn tán kó sì ṣẹ́rí padà sínú mọ́sálásí tó bá yẹ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ohun tó gbé jáde lélẹ́yìí kò sí láì fi bẹ́ẹ̀ bákan náà mọ́sálásí tó ti ń ṣe ìtìkáf kò sí ilé ìgbọ̀nsẹ̀ ń bẹ̀ eléyìí ó lè mú jáde kó lọ ilé láti lọ gbọ̀nsẹ̀ kó sì tún ṣẹ́rí padà sí inú mọ́sálásí tó bá yẹ kí mọ́sálásí tó ti ń ṣe ìtìkáf kò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbàláyé ń bẹ fún ó lè jáde fún àwọn bùkátà tó ṣe pé kò sí ọ̀nà àbáyọ fún lérí bùkátà náà àfi kó jáde láti lọ ṣe wọ́n ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹni tó ń ṣe ìtìkáf ìgbàláàyè ń bẹ fún láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan tó tọ́ gẹ́gẹ́ bí kó sin ẹni tó wá kí kó sin jáde ẹni tó wà ní ìtìkáf ẹnìkan wá bẹ̀ẹ́ wò ìgbàláàyè ń bẹ ó lè sin ẹni yẹn dé ẹnu ọ̀nà kan jọjọ sọ̀rọ̀ eléyìí kò nígbà tí èèyàn wà nù mọ́ṣáláṣí téèyàn ń ṣe ìtìkáf kódé èèyàn lè jọjọ sọ̀rọ̀ èèyàn àti ẹnìkan lè dá dúró kéèyàn ó jọjọ máa sọ̀rọ̀ nítorí pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àrí àkọọ́lẹ̀ wípé òjíṣẹ́ ọlọ́run yóò máa ṣe ìtìkáf lọ́wọ́ yóò sì na orí rẹ̀ síta ọ̀kan náà àwọn ìyàwó rẹ̀ ó máa bá ya irun rẹ̀ so ìyẹn túmọ̀ sí pé ẹni tó ń ṣe ìtìkáf kò ìtìkáf rẹ̀ ò bàjẹ́ tó bá fọwọ́ kan ìyàwó rẹ̀ ìtìkáf rẹ̀ ò bàjẹ́ tí ìyàwó rẹ̀ bá bá gbọ́ bùkátà kan nínú àwọn ìṣesí kan bóyá irun rẹ̀ kún níyàwó rẹ̀ bá yá àbí gbogbo àwọn nǹkan wọ̀nyí eléyìí kò ba ìtìkáàfù ẹni kò bá jẹ́ bó ti wulẹ̀ kó ma bákan náà ẹni tó wà nínú ìtìkáàfù ìgbàláyè ń bẹ ó lè wẹ̀ kì í ṣe pé odidi ọjọ́ mẹ́wàá téèyàn ó lò yẹn ò gbúdọ̀ fomi kanra là eléyìí kò rí bẹ́ẹ̀ o ìgbàláyè ń bẹ fẹ́ni tó ń ṣe ìtìkáàfù ó ó lè wẹ̀ kó bákan náà ìgbàláyé ń bẹ fún ẹni tó bá ń ṣe ìtìkáf ó lè gbé nǹkan àbùsùn rẹ̀ bíi mattress ó lè gbé wá sínú mọ́ṣáláṣí ó lè gbé ẹni wá kódà ó lè gbé bẹ́ẹ̀dì wá sínú mọ́ṣáláṣí láti lè fi sùn eléyìí kò sí nǹkan tí ó burú ń bẹ nínú àwọn nǹkan tí ìgbàláyé ń bẹ fún ni bákan náà ẹni tó ń ṣe ìtìkáf kò sí nǹkan tó burú ń bẹ ó lè gbé ìta àmọ̀ sí bíi tent ó lè gbé wá sínú mọ́ṣáláṣí khaima tó yẹ pé yóò kàrà gbé síbi ṣùgbọ́n kò gbọdọ̀ gbé sí wájú torí àwọn èèyàn tí ó máa kírun yóò gbèdí sáfù ẹ̀yìn pátápátá so tó bá ti ṣe tó fẹ́ ṣe tán yóò kó sínú tẹ́ǹtì yẹn kó má ṣe pé àwọn tí ń wọ mọ́sálásí tí wọ́n jáde wọ́n máa distract attention rẹ̀ wọ́n máa di lọ́wọ́ pẹ̀lú ìbáàdà tí ń ṣe ìgbàláyé ń bẹ fún ẹni tó ń ṣe ìtìkáf ó lè ṣe eléyìí náà bákan náà nínú àwọn nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó ń ṣe ìtìkáf a lè sọ ẹnìkan lè wà nínú ìtìkáf kó náà wà nínú ìtìkáf pẹ̀lú àwọn èèyàn míì kó wá rí bàbá kan nínú itikaf òun àti bàbá yìí wọ́n jọ ń ṣe itikaf bàbá yìí sì lọ́mọbìnrin kan tó ti ń wù láti fẹ́ láti ìjọ yìí ó wá láǹfààní pé òun àti bàbá yẹn àwọn jọ wà ní itikaf kò sí láì fi ó lè sọ fún bàbá yẹn pé tọ̀ bàbá mo fẹ́ fẹ́ ọmọ yín báyìí o ó lè ṣe kútùbà nígbà tó wà ní itikaf eléyìí kò bà itikaf ẹ̀ kódà àwọn lè so yìgì fún yàn nígbà tó yàn ń ṣe itikaf lọ́wọ́ eléyìí kò bà itikaf ẹni kò bà jẹ́ rárá bó ti wùlẹ̀ kí o máa ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé ìtìkáf ó ní àwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ ẹni tó bá ń bẹ nínú ìtìkáf ń tá a fẹ́ kí kó máa ṣe òun náà ni gbogbo àsìkò rẹ̀ kó fi máa tẹ̀ láṣẹ ọlọ́run kó sọ ahọ́n rẹ̀ kó sọ gbogbo oríkèéríkèé ara rẹ̀ nípa nǹkan tọ́lọ́run bá lòdì sí èyí ò tún gbọdọ̀ dúró sínú mọ́sálásí kó ṣe pé èyí ò tún wá máa yapa àṣẹ ọlọ́run ẹni tó ń ṣe ìtìkáf yóò pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ náfìlà yóò máa kírun wákàtí márùn rẹ̀ lásìkò nínú mọ́ṣáláṣí yóò sì tún máa yan àwọn nawafil yóò máa ṣe tìláwàtul Qur'an yóò máa kí al-Qur'an yóò máa ṣe ìrántí ọlọ́run yóò máa tọrọ àforíjìn yóò máa ṣe àdúrà lọ́lọ́kan ọ̀jọ̀kan láti tọrọ orí ayé àtijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹ̀yin ẹrúsìn ọlọ́run àǹfààní ńláńlá pọ̀ fáwọn mùsùlùmí tó bá ṣe pa àmà ni ọ̀pọ̀lọpọ̀ wa la jókòó oníkálukú náà ní níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ oníkálukú náà ni ó ní nǹkan kan tí ń tóbi nínú ẹ̀mí ẹ̀ kí ló dé táyì fi lo àsìkò ìtìkáf kó wá gbé àníyàn yẹn pé àníyàn tí mo ní ìyọ ọlọ́run kó tó di Ramadan tí ń bọ̀ ọlọ́run ṣe nǹkan báyìí fún mi kó wá gbàníyàn yẹn lọ sí ìtìkáf láti lọ fi bẹ ọlọ́run eléyìí lóore fún ọ ju kó lọ máa rin orí àpáta kan káàkiri eléyìí lóore fún ọ ju kó lábẹ́ ẹ̀dá bí ẹgbẹ́ tiẹ̀. ọlọ́run ti ṣàǹfààní rẹ̀ fáwọn mùsùlùmí ṣùgbọ́n fa halimi mudakir ǹjẹ́ àkàkún bí ǹjẹ́ àmọ́ ní pàtàkì ẹ̀yin ẹrú sìn ọlọ́run àǹfààní ńláńlá ó ní jẹ èèyàn wà nínú àwẹ̀ èèyàn ó tún kóra dúró sínú mọ́sálásí ọlọ́run wá sọ àwọn màlẹ́kà yìí pé lọ wọ àwọn ẹrú mi kí ni wọ́n ń ṣe wọ́n ní wọ́n kóra jọ sínú ilé rẹ̀ ọlọ́run ọba wọ́n rántí rẹ̀ ọlọ́run ọba wọ́n ń tọrọ orí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run ẹ̀yin màlẹ́kà ẹ máa ṣe fún wọn ẹ máa fún wọn ní tí wọ́n ń béèrè Jama, èèyàn fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ èèyàn fi owó rẹ̀ sílẹ̀ èèyàn fi ara ilé rẹ̀ sílẹ̀ èèyàn fi ọ̀rẹ́ rẹ̀ sílẹ̀ nítorí tọ́lọ́n subhanahu wa ta'ala ó wá dúró sínú mọ́sálásí ẹ̀rí pọ́lọ́hún ọba náà yóò sì ju àánú wẹni òun yóò sì tẹ́tí gbọ́ ìbéèrè nítònítọ̀ ń béèrè lọ́dọ̀ ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run àǹfààní ńláńlá òun ló tún wọlé tọ̀ wáyé o àsìkò ìtìkáf tá a bá wò báyìí á pé lẹ́nìí ààwẹ̀ wa ti di seventeen tí mi ò bá sì ká abẹ́ẹ̀kọ́ so tó bá sì di pé ààwẹ̀ ti pé ogún twenty one báyìí ìtìkáàfù ló yẹ kó báyà òun ló jẹ́ ká máa ṣàlàyé rẹ̀ lénìí torí pé n tó súnmọ́ pẹ̀lú ògo ọlọ́run tó bá dijọ́ mẹ́jọ ẹni á ti wà nínú àsìkò ìtìkáàfù kọ́lọ́mọba kí o ṣe ní ọ̀run fún ẹnì wa bákan náà ká pọ̀ lẹ́ni tí ó máa ṣàṣàlátù fanabi sallallahu alayhi wa sallam nígbà tí a bá wà nínú ìtìkáàfù nítorí pé téèyàn bá ṣe àṣàlátù kan fanabi ọlọ́run yóò ṣe mẹ́wàá rọ́pò padà fún yàn wá wuya àṣàlátù inú mọ́sálásí náà ni ló wà bákan náà tafsir al-Qur'an kéèyàn ó máa jókòó láti lè máa gbọ́ tafsir bóyá nu mọ́sálásí yẹn ti ń ṣe i'tikaf wọ́n máa ń ṣe tafsir náà bẹ́ẹ̀ èyàn ó jókòó láti tún tẹ́tí gbọ́ tafsir bákan náà àwọn wáàsí ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tí bá ń lọ nínú mọ́sálásí náà èyàn ó máa tẹ́tí láti máa gbọ́ tí wọ́n bá ń ka ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam dirasatul hadith gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn iṣẹ́ olóore ni èyí tó yẹ pé téèyàn bá ń bẹ nínú i'tikaf èèyàn gbọ́dọ̀ dùn ní mọ́ àwọn nǹkan wọ̀nyí kí ládé èèyàn bá lè pọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ẹ̀yin ẹrú san ọlọ́run akọ fún gbogbo ẹni tó bá ń ṣe ìtìkáf kó wá bísì pẹ̀lú nǹkan tí ó ṣàǹfààní rárá kó o lo àǹfààní ìgbà tó wá wà nínú ìtìkáf láti lè jẹ́ pé gbogbo àwọn oníbàárà rẹ nínú ìtìkáf náà ló ti ń kọlu wọn sóyè ọjà yẹn ti lọ gbé ẹ pàdé mi ní mọ́sálásí ẹ̀sìn kìnnìkan gbogbo ohun tó ń sọ nìyẹn débi pé òòtí ẹ̀rá èèyàn náà fílà ó ti ẹ̀rá ìrántí ọlọ́run eléyìí a lòdì sí fún gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe ìtìkáf ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlìfàṣà ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ìbátọ́mọlà kejì jẹ́ òfófó ṣíṣe ẹni tó bá ń ṣe ìtìkáf gbúdọ̀ jìnnà sí ilé ìgbà míì ń bẹ èèyàn ó fẹ́ ṣe ìtìkáf ẹlòmíì ó jókòó tí ọ ẹjọ́ tí ò wúlò ní ó máa bọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ó ṣàǹfààní ò ní ó máa bọ̀ ṣe tó bá pàdé irúgbẹ́ ẹni bẹ́ẹ̀ níbi tó ti ń ṣe ìtìkáf yàtàkìtì sí i nítorí pé tó o bá fẹ́ ṣàròyé àsìkò tó pọ̀ ń bẹ fún ọ níta láti ṣàròyé ìwọ lọ́mọ nǹkan tó gbé ọ wá sí nínú mọ́ṣáláṣí tó látara àdí eléyìí gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìtìkáf a ò gbúdọ̀ lo àsìkò náà láti lè máa ṣàròyé tí kò wúlò àbí láti lè máa wu ìwà èyí tí kò bá òfin ti ọlọ́run ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí kéèyàn ó sọ àsìkò ìtìkáf kéèyàn ó sọ di àsìkò téèyàn fi ń ṣe fàájì torí pé ẹlòmíín bẹ yóò ní òun ọ̀rá yìí rẹ́sìtì ńlé jẹ́ kó wọn wá dúró sí mọ́tálásí kó máa ṣe fàájì irúfẹ́ onítọ̀hún ládá tó pọ̀ ó ti sọnù mọ́ lọ́wọ́ o bẹ́ẹ̀ sì ni àgbúdọ̀ fi àsìkò ìtìkáàfù yìí ṣe àsìkò tá a máa gbàlejò ẹlòmíín gbà tí ń bẹ ńlé ó ṣòro rí ṣùgbọ́n lásìkò tó bá wà mọ́tálásí yẹn àsìkò yẹn ní òfin gbogbo yẹn lápọ̀jùmẹ́ǹt pé ẹ wá rí mi láàárọ̀ ẹ rí mi lọ́sàn ẹ wá rí mi lálẹ́ ẹ bá mi nù mọ́tálásí kò ní lè láǹfààní láti ṣe tó torí ẹ lọ sínú irúfẹ́ mọ́tálásí bẹ́ẹ̀ àbí ká tiẹ̀ wá sọ àsìkò ìtìkáàfù ká sọ di ìgbà téèyàn ó fi máa ṣe àròyé tí kò ṣàǹfààní tí kò wúlò rárá ẹ̀yin ẹrúsìn ọlọ́run oríire ńlá àǹfààní ńláńlá èyí tó yẹ pé tó bá ti wá lọ́dún kan ó tún di ọdún míì kó tó wá òun náà ni àlẹ́ ìtìkáf abẹ́ ọlọ́run bá ní tóbi rẹ̀ kí ọlọ́run bá kí o ṣe ń rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa. alhamdulillahi rabbil alamin. رب العزة والجلال سبحانه سبحانه عما يصفون أحمده وأشكره وأمجده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ونبيك محمد صلى الله عليه وآله وصحبه أجمعين أما بعد عباد الله اعلموا أن الله تعالى رؤوف رحيم بعباده ولقد حذرنا من كل ما يبتل أعمالنا وهو يقول في محكم تنزيله ولا أعوذ بالله من الشيطان الرجيم ولا تبطلوا أعمالكم عباد الله إن للاعتكاف مبطلات وهي الخروج من غير عذر شرعي والغير الحاجة الملحة والجماع ولقد أجمع أهل العلم على أن من جامع امرأته في فرجها وهو معتكف عامدا لذلك ذاكرا اعتكاف أنه يبتل اعتكافه فاتقوا الله يا عباد الله لعلكم ترحمون عباد الله اعلموا أن المعتكف يدخل معتكفه بعد صلاة الفجر أول هذه الأيام أي الحادية والعشرين هكذا فعل النبي صلى الله عليه وآله وسلم ففي حديث عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر من رمضان فكنت أضرب له خباء فيصلي الصبح ثم يدخل ولقد ذهب الأئمة الأربعة وطائفة إلى أنه يدخل قبيل غروب الشمس يوم العشرين ويحتمل من ذلك جواز دخول قبيل غروب الشمس يوم العشرين وعم عزم نية الاعتكاف هذا يكون بعد صلاة الفجر يوم الحادي والعشرين والله أعلم عباد الله وعم الخروج من الاعتكاف ففي قولان فعلى القول الأول يخرج المعتكف بعد فجر يوم العيد إلى المصلى وهذا استحبه مالك رحمه الله وعلى القول الثاني يخرج بعد غروب الشمس آخر يوم من رمضان والله أعلم عباد الله عليكم باكتنام البركات الجسيمة في هذا الشهر المبارك ولا تضيعوها وراها واللعب لئلا يكون للشيطان في أعمالكم نصيبا adúpẹ́ fún ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba ọba tí ń rí ọba tó ṣe pòun ló ní iyì lọ́dọ̀ ẹni tó bá wu ọlọ́run lọ́lọ́run máa ń fi iyì sí lára bó bá sì wu ọlọ́run ọlọ́run á ká iyì kúrò lára ẹni tó bá wù ú ọlọ́run má yẹ̀yẹ̀ wa títóbi fún ọlọ́run ọba náà gbígbọngbọ́n rẹ̀ ọba tó mọ́ tayọ gbogbo àwọn nǹkan tí a lè fi ròyìn rẹ̀ adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba yìí àyìn àbàbàrà rẹ̀ a sì mọ rírì ohun tí ń ṣe fún wa ajẹ́rìí níjẹ́rìí ti òdodo pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sánmà àti ilẹ̀ àfi ọlọ́run allah a sì jẹ́rìí wípé ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹrú sin ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba sì ni pẹ̀lú ọlọ́run ọba bá wa sì kẹ́sẹ̀gẹ fún aṣáájú ẹ̀dá ànábì muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo àwa mùsùlùmí ẹ̀yin ẹrú sin ọlọ́run ẹ jẹ́ ká lọ́ọ́ mọ̀ wípé dáadájú ọlọ́run ọba tó dẹ̀dá wa tó ṣẹ̀dá wa ọba tó nífẹ̀ẹ́ wa ni ọba tó láàánú wa ni ọba tó ń ro dáadáa pẹ̀lú wa ni ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba kì wá nílọ̀ ó sì sọ wa lára gbogbo ohun tó lè ba iṣẹ́ dáadáa wa jẹ́ ọlọ́run ọba ti kì wá nílọ̀ nípa rẹ̀ ká jìnà sí ọlọ́run sọ nínú alukur'an karim ọlọ́run wàlá tubtilu a'malakum ọlọ́run ní ẹ má ara yín ba ṣe ara yín jẹ́ o gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tẹ́ ń ṣe síwájú ọlọ́run iṣẹ́ ribiribi mà gbogbo ohun tó lè bàá jẹ́ ẹ jìnà sí i gbogbo tó lè kó ààyè bá àwọn ìgbìyànjú yín nídìí ẹ̀sìn ọlọ́run yálà nínú ọ̀rọ̀ ẹnu ni àbí nínú ìṣe ọlọ́run ọba ní ká jìnà sí o nítorí pé àwọn èèyàn kan ń bẹ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà wọn ó ṣiṣẹ́ wọn ó dààmú wọn ó fòrò láyé ṣùgbọ́n tó bá rí jọ́gbìn dàlẹ́ kìyàmà wọn ò ní bá àkọọ́lẹ̀ iṣẹ́ rí kankan níwájú ọlọ́run wadhalika khusran mubin ẹ̀yin arúsìn ọlọ́run eléyìí ni àdánù èyí so ìdí ni tọ́lọ́run bá fi ń sọ lásọtúnsọ pé gbogbo ohun tó lè ba iṣẹ́ wa jẹ́ ká jìnà sí yálà nínú ọ̀rọ̀ ẹnu àbí nínú ìṣe wa ẹ̀yin ẹrúsàn ọlọ́run alẹ́ itikaf iṣẹ́ ìjọsìn ni iṣẹ́ láàdá ńlá ni àmọ́ bó ṣe tóbi tó bó ṣe ní láàdá tó bó ṣe kún fún àlùbáríkà tó àwọn kankan bẹ téèyàn bá ṣe tí ó bàládé èèyàn jẹ tí ó sì ba ìtìkáàfù ọ̀hún jẹ níwájú ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó lè ba ìtìkáàfù jẹ ọ̀kan ni kéèyàn ó mọ̀ọ́mọ̀ finúfídọ̀ kéèyàn ó sì jáde kúrò nínú mọ́ṣáláṣí bóyá èèyàn ń ṣe ìtìkáàfù lọ́wọ́ ó wá gbọ́ wípé ọ̀rẹ́ rẹ̀ kan ó ń ṣènáwó ó bá jáde ó bá lọ bí ìnáwó bó o ṣe jáde yẹn ìtìkáàfù yẹn ti bàjẹ́ àbí èèyàn kan sákàn fínúfíndọ̀ wípé òun gbọ́ wípé wọ́n gbé àfáà kan wá nínú Ramadan ní kọ́ wá sí wáàsí ó bá jáde kó nu ìtìkáàfù ọlọ́gbọ́ ẹ rí i pé wáàsí náà ló lọ gbọ́ àmọ́ ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ torí pé ní tá ń pè ní ìtìkáàfù òun náà ni pé èèyàn kóra dúró nínú ilé ọlọ́run ọba èyí tó lè gbé èèyàn jáde ó gbúdọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé èèyàn ò lè ṣe nǹkan yẹn àfi kéèyàn jáde so látara àdí eléyìí ẹni tó bá kàn kò fìrí jáde láì nídìí kan pàtó láti lọ ṣe gbọ́ bùkátà kan àbí míì pàápàá jùlọ bùkátà tó ṣe pé ó lè gbọ́ nínú mọ́sálásí àbí bùkátà tó ṣe pé ó lè rán èèyàn kó bò ń gbọ́ tí ò bá wá ṣe bẹ́ẹ̀ tó wá jáde láti lọ gbọ́ bùkátà ọ̀hún orúfo onítọ̀hún ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ o ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tó ba ìtìkáàfù ẹni jẹ́ òun náà ni kí ọkùnrin kó bá ìyàwó rẹ̀ láṣepọ̀ lásìkò tó ń ṣe ìtìkáàfù lọ́wọ́ lápèjúwe ẹni tó ń ṣe ìtìkáàfù lọ́wọ́ ó wá dákan lọlé bóyá lọ gbọ̀nsẹ̀ àbó lọ ṣe nǹkan kan lé gẹ́gẹ́ bí a ṣàlàyé fún apígbà láàyè ń bẹ fún ẹni tó ń ṣe ìtìkáàfù tó bá yẹ pé kò síbi tó ti lè gbọ̀nsẹ̀ nínú mọ́sálásí ó lè lọ lé kó lọ gbọ̀nsẹ̀ ìgbà tó wá lọ gbọ̀nsẹ̀ tán nílé ó wá bọ́ sásìkò sínú ó sínú tán ó bá súnmọ́ ìyàwó rẹ̀ eléyìí onítọ̀hún ọlọ́pàá lẹ́rú rẹ̀ mọ́ ní mọ́tálásí ìtìkáàfù ẹ̀ ti bàjẹ́ torí pé ìbá obìnrin láṣepọ̀ lásìkò tá a bá ń ṣe ìtìkáàfù lọ́wọ́ ó ba ìtìkáàfù ẹni jẹ́ o ìdí ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala pàápàá jùlọ wọ́n wá fi májẹ̀mú sí i tó bá ṣe wípé onítọ̀hún tó bá mọ̀ bóun ṣe ìtìkáàfù lọ́wọ́ tó tó gbà mí ń bẹ ẹlòmíì lè lọ ilé kó ti gbàgbé pé òun ṣe ti káfù tán ó ti báyàwó rẹ̀ láṣepọ̀ nígbà tó ṣe gbogbo tó fẹ́ ṣe tán ló tó wá rántí pé ẹ̀mọ̀ gbọ́ òun mọ̀ ṣe ti káfù lọ́wọ́ tó bá yẹ pé kò mọ̀ àwọn àfààní kò sí nǹkan tó burú kó mọ báyìí ti lọ ẹ wo gbogbo bá ti fi ṣe ọlọ́run bá máa ń forí rẹ̀ jiyàn ṣùgbọ́n tó yẹ pé tó mọ̀ pé òun ó ti bàjẹ́ nìyẹn ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ọba ká sì jìnà sí gbogbo nǹkan tó lè ba àwọn iṣẹ́ wa jẹ́ níwájú ọlọ́run ká bàa lè jẹ́ ẹni tí ọlọ́run ọba yóò yọ́nú sí ká bàa lè jẹ́ ẹni tí ọlọ́run ọba yóò kẹ́ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìtìkáf àsìkò tí ó wọlé sínú mọ́sálásí òun náà ni ìgbà tí ààwẹ̀ tó bá ti di mọ́kànlélógún táàwẹ̀ bá ti lè pé ogún ó ń bẹnú àwọn àfà tí wọ́n ní tó bá ti di àsùnbà àsùnbà ọjọ́ kọkànlélógún àsùnbà yẹn lèyìn ó wọlé láti lọ ṣe ìtìkàf ó sì ń bẹnú àwọn onímímẹ́sìn tí wọ́n sọ wípé ọjọ́ kọkànlélógún yẹn ó kọ̀la pẹ̀lú òǹkà tiwa lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀ lápèjúwe ká ní ọ̀làǹsìn òun ni àwẹ̀ ó jẹ́ twenty one ó ń àwọn àfáà tí wọ́n ní tóun bá ti wọlé ní òun ni ká ṣe kí ni o ká ti wọlé ìtìkáf ó sì ń bẹnu àwọn onímọ̀ tí wọ́n sọ wípé tó bá di àsùnbà ọ̀la látò wọlé ìtìkáf ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ yìí ọ̀rọ̀ méjèèjì náà ni ó ní ó ní ọ̀rìn nítorí hadith tí ìyá Aisha radiyallahu anha tí wọ́n gbà wá àwọn ṣàlàyé fún wa wípé gbogbo gbàtí anabi sallallahu alayhi wa sallam bá fẹ́ ṣe ìtìkáf òun máa bá anabi gbé bíi tẹ́ǹtì lọ sínú mọ́sálásí anabi yóò sì wọnú tẹ́ǹtì yẹn lẹ́yìn ìgbà tó bá kírun àsùnbà tán so eléyìí làwọn àfáà kan fi fààyọ wípé nígbà téèyàn bá kírun àsùnbà tán nígbà tí ààwẹ̀ bá ti di mọ́kànléní ogún àsìkò yẹn lèyìn ó wọlé àwọn méjì sọ wípé hadithi èyí tó wáyé lérí wípé lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun nígbà tí mọ́gírìbì bá ń bọ̀ ó ní yóò wọlé ọ̀rọ̀ méjèèjì yìí ó ṣe é kó sínú ara wọn lọ́nà wo a rí wípé ìgbàláyé ń bẹ èèyàn lè wọlé lẹ́yìn ìgbà tí oòrùn ti wọ̀ kéèyàn gbá níyàn pé èèyàn ti wọ ìtìkáf ṣùgbọ́n àníyàn pé mo bẹ̀rẹ̀ ìtìkáf èèyàn ó gbé lẹ́yìn ìgbà téèyàn bá kírun àsùnbà nígbà tí àwẹ̀ bá di mọ́kànléní ogún eléyìí ó jẹ́ àwọn ẹ̀kọ́ èyí tí a fẹ́ kí á dìmú nípa wíwọlé ìtìkáf gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe ìtìkáf a gbọ́dọ̀ máa ṣàkíyèsí ìgbà tí àwẹ̀ bá di mọ́kànléní ogún ẹ̀yẹ rúṣin ọlọ́run gẹ́gẹ́ bí àwọn afáà ti sọ̀rọ̀ lérí ìgbà tí a wọlé fún ìtìkáf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tún sọ̀rọ̀ lérí ìgbà tí a jáde ńbẹ̀ ọ̀rọ̀ méjì ni àwọn onímọ̀ sí sọ lórí ẹni tó bá ń ṣe ìtìkáf àsìkò tí ó parí ìtìkáf ẹ̀ wọ́n ṣàlàyé fún wa wípé àsìkò alákọ̀ọ́kọ́ táwọn onímọ̀ sọ wọ́n lòun náà ni nígbàtí ọdún bá kù ọ̀la tí oòrùn ti wọ̀ lápèjúwe ń sìn ká ní ọ̀la ni ọdún sìn tóòrùn bá ti wọ̀ lénìí ó ń bẹ nú àwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n ní àsìkò yẹn ni ti káàfù parí onítọ̀hún tó bá ti kí mágíríbì tán yóò palẹ̀ rẹ̀ mọ́ yóò máa lọ sí ilé ó sì ń bẹ nú àwọn onímọ̀ tí wọ́n ní ń kò tíì ní lọ mọ́sálásí náà ni ó gbà lọ sí yídì mọ́sálásí òun náà ni ó dúró sí ibẹ̀ náà ni ó gbà lọ sí yídì tó bá kúrò nídì ni ó tó darí máa bọ̀ wá sílé eléyìí ni Imam Malik gbọ́lá fún jùlọ wípé eléyìí dáa púpọ̀ ẹni tó bá lè ṣe eléyìí àlékún ládá tún wà fún tó bá lè dúró sí mọ́sálásí ọ̀hún títí tó fi di wípé ọgbà mọ́sálásí lọ yídì láti lọ kírun yídì tí ó sì darí wá sínú ilé ẹ̀yin ẹrúsìn Ọlọ́run kò sí ta fẹ́ mú jáde nínú gbogbo àwọn àlàyé yìí bí kì í ṣe wípé kí a lè lo àǹfààní ńláńlá èyí tó ń bẹ nínú oṣù Ramadan yìí ẹ rí wípé nínú oṣù Ramadan yàtọ̀ sí pé à ń gbààwẹ̀ a ó tún jí lóru a yàn náfìlà yàtọ̀ sí pé a jí lóru yàn náfìlà odidi Lailatul Qadr òru kan èyí tó ṣe pé khairun min alfi shahar ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ ó tún bẹ nínú oṣù Ramadan yìí èyí tí kò sí nínú gbogbo oṣù bákan náà ìyẹn nìkan kọ́ ẹ̀yìn ẹrúsìn Ọlọ́run alẹ́ ìtìkáf ìtúnṣe ìtìkáf ó tún bẹ nínú oṣù Ramadan yìí èyí tẹ̀yìn ó kóra jọ láti lọ dó sínú mọ́sálásí èyàn pa iṣẹ́ rẹ̀ tì èyàn pa ìyàwó rẹ̀ tì èyàn pa gbogbo àlámọ̀rí ilé ayé tì èyàn wà dónú mọ́sálásí fún odidi ọjọ́ mẹ́wàá gbáko èyàn ó máa bẹ lọ́hùn èyàn ó máa rántí ọlọ́hun èyàn ó máa tọrọ orí ayé àtijọ́ gbẹ̀dẹ̀ àlìkìyámà èyàn ó máa wá àánú ọlọ́hun èyàn ó sì tún máa bẹ lọ́hùn kó sọ̀yàn ní gbogbo aburú ayé àtijọ́ gbẹ̀dẹ̀ àlìkìyámà jàmá oore ńlá òun oṣù rọmọdọ́ọ̀nù mú wa bá wa tá a bá mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyí tó jẹ́ pé rọmọdọ́ọ̀nù kò kàn gbọ́dọ̀ lọ báyìí kí gbogbo àwọn àǹfààní ńláńláńlá yìí kọ́ wa lọ mọ́yàn lọ́wọ́ ẹlòmíín bẹ láti gbà tí rọmọdọ́ọ̀nù yìí ti bẹ̀rẹ̀ kò lékún nínú iṣẹ́ òre kankan anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam níjọ́ kan anabi fẹ́ gun orí mímbàr ó gbé ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ anabi sọ pé amiin anabi gbé ẹsẹ̀ lẹ́ẹ̀kejì anabi ní amiin anabi gbé ẹsẹ̀ lẹ́ẹ̀kẹta anabi sọ pé amiin àwọn sàbí wa ń bè lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní èwo ni àmì àmì tó ń ṣe ànábì wa ṣàlàyé fún ọ pé ẹ ṣe alákọ̀ọ́kọ́ tí mo kọ́ gbé tí mo ṣe àmì òun náà ni pe malaku Jibril ó wá bá mi ó sọ fún mi wípé ọlọ́run ní kí ọlọ́run ó fi onítọ̀hún sẹ̀sìn kó fi igi imú rẹ̀ gbolẹ̀ gbogbo ẹnikẹ́ni tán bá dárúkọ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó tọrọ àsàlátù fún ọ sallallahu alayhi wa sallam ànábì ní òun ṣe àmì ẹlẹ́ẹ̀kejì òun náà ni gbogbo ẹnikẹ́ni tó bá bá òbí rẹ̀ méjèèjì láyé tí kò sì di ọmọ àlìjẹ́nà látara wọn kò rí dáadáa ṣe tó lè sọ di ọmọ àlìjẹ́nà látara àwọn òbí rẹ̀ méjèèjì irúfẹ́ onítọ̀hún ànábì Jibril lè sọ fún ànábì pé kọ́lọ̀hún ọba kó dojú tó onítọ̀hún kọ́lọ̀hún ọba kó fún onítọ̀hún sẹ̀sìn ànábì lóhun sì sọ pé àmín ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ẹni tí rọmọdọ́ọ̀nù bá láyé tí kò sì sí sí ọmọ àlìjẹ́nà nínú oṣù rọmọdọ́ọ̀nù kọ́lọ̀hún ọba kó dojú tó onítọ̀hún kó sì yẹ̀yẹ́ rẹ̀ anabi sọ pé àmín so eléyìí ń túmọ̀ sí wípé àǹfààní ńláńlá oore tó tóbi òun náà ní kí rọmọdán ò bá yàn láyé tí rọmọdán bá ti wá bá wa ẹ rí i pé bí eré bí eré ó ti wọlé báyìí ó sì tún ń lọ ó ń lọ ó ń lọ náà nìyẹn abẹ́ ọlọ́run bá nínú títóbi rẹ̀ ọlọ́run tó ní ká mọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ yìí ọlọ́run jẹ́ ká mọ̀ òpin rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rọmọdán ọlọ́run jẹ́ ká ṣe láyé so ká wá lo àsìkò nù rọmọdán yìí ká lékún nù ṣe olóore o torí pé ṣe olóore tá a ṣe ní ọjọ́ lásán ó ní ládàá ṣùgbọ́n ìta bá tún ṣe nínú oṣù Ramadan ládàbí bàǹtàbàǹtà olóńbẹ fún náfìlà tá a yàn ìtọrẹ àánú tá a ṣe ìfún aláìní lóúnjẹ tá a ṣe ìtìkáàfù tá a ṣe kùránì tá a kà asàgàfúrúláì tá a ṣe àsàlátù tá a ṣe fáànù nábì gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú oṣù Ramadan ìlọ́po ìlọ́po ìlọ́po ládàá òní yóò máa bẹ fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹ̀yin ẹrú sin ọlọ́run àǹfààní ńláńlá òun ló ń bẹ fún wa ní oṣù Ramadan yìí o ẹ má jẹ́ kí àǹfààní yìí kó bọ́ mọ́ wa lọ́wọ́ pẹ̀lú oorun pẹ̀lú ìsinmi pẹ̀lú fàájì torí pé ẹlòmíì ń bẹ nínú oṣù Ramadan yìí kò rí sí nǹkan kan ju àsìkò tó ń wò fi máa sàn lọ ló fi jẹ́ pé ẹlòmíì tó bá ti lè kò ní kí tàràwì gan tó bá ti jẹun tó bá ti kí iṣẹ́ ìtàbá ó sùn lọ nìyẹn tó bá tún jí tó bá jẹ sàárì yóò tún fẹ̀yìn lélẹ̀ yóò tún sùn lọ kódà kò ní ká bá kó tún tó wá jí láàárọ̀ ó dẹ̀yìn aago mẹ́wàá bọ̀ gbà ní òtò jáde bọ́ta tán bá bi léèrè pé èyí ṣe yóò ní à àsìkò inú àwẹ̀ yìí àsìkò sinmi ni àsìkò tí yẹn gbọ́dọ̀ máa fi sinmi ni lóòótọ́ àsìkò tá a máa ń sinmi ni ṣùgbọ́n ìsinmi yìí ẹ má jẹ́ ajé kó gba ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ olóore lọ́wọ́ wa torí pé rọmọdọ́ọ̀nì yìí ẹ̀ẹ̀kan náà ni oṣù kan náà ni tó bá ti wá tó bá ti ti lọ ó ti lọ náà nìyẹn o ṣòro má jẹ́ kí oorun àbí fàájì àbí àwọn nǹkan míì tí ò tiẹ̀ ṣàǹfààní ẹ má jẹ́ kó gba àǹfààní ńláńlá yìí ẹ má jẹ́ kó gbà lọ́wọ́ wa ká má bàa lè jẹ́ kéṣù nípìn nínú iṣẹ́ rẹ̀ wa o bó tilẹ̀ jẹ́ pé muhammad sallallahu alayhi wa sallam ànábì ní ọlọ́run ti de èṣù mọ́lẹ̀ nínú oṣù ramadan yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ atẹ́gùn ìmísí èṣù ó sì ń fẹ́ sọ́pọ̀lọpọ̀ èèyàn o gbogbo iṣẹ́ olóore téèyàn ó ṣe tí ládá èèyàn ó fi pọ̀ èṣù ó máa kó òròjú síyàn lẹ́mìí yóò máa kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá ni èèyàn ò ní í ṣe títí tí ramadan ó fi lọ nínú àwọn iṣẹ́ olóore tó yẹ pé ẹni tọ́lọ́run ó mà dáa púpọ̀ òun náà ni àlẹ́ ìtìkáf a ṣàlàyé fún wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n jẹ́ oníṣẹ́ ìjọba ẹlòmíì á máa fi líìfù ẹ̀ sásìkò ìtìkáf kóun lè ráàyè ṣe kíni o kóun lè ráàyè ṣe ìtìkáf nírú àwọn àsìkò báyìí ẹlòmíì ń bẹ tó ṣe wípé gbogbo àwọn nǹkan tí ó bá ti di lọ́wọ́ yóò ti yanjú gbogbo ẹ̀ títí táàwẹ̀ bá ti pé ogún mẹ́wàá tó kù yẹn yóò gbanú mọ́ṣáláṣí lọ ẹ̀yin ẹrú sìn ọlọ́run gbogbo wa náà ẹ jẹ́ ká fi sọ́kàn bí àbá láǹfààní àti ṣe lọ́dún kan ká ní lẹ́mìí pé inshallah lẹ́ẹ̀mí màá gbìyànjú àti ṣe oore tó pọ̀ ó wà ń o a lè fi ẹni tó ṣe ìtìkáf ká fi wé ẹni tí ò ṣe ìtìkáf ẹ rí i pé olùdí mọ́sálásí central mosque tó bá ti di pé ó di twenty one àwọn èèyàn ó ti máa dé síbẹ̀ láti ṣe ìtìkáf àwa náà gbé síwájú ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run mọ́sálásí wa ń bíbà yìí kọ́lọ́run kò ṣe ń rọrùn fún wa kó lè jẹ́ pé lọ́dọọdún náà ìtìkáf ó máa wáyé níbí fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa fara ralẹ̀ fún ọlọ́run ní àwọn ọjọ́ mẹ́wàá tó ṣẹ́kù nínú oṣù Ramadan eléyìí ni agbára tọ́lọ́run fún wa o eléyìí ni ọ̀nà kan gbòógì tá a lè fi súnmọ́ lọ́run gbogbo ohun tí ń ta wá lára gbogbo ibi tí bàtà gbé ń ta wá lẹ́sẹ̀ ẹ jẹ́ ká lo ọjọ́ mẹ́wàá yìí káwa náà ò fi takú síwájú ọlọ́run ká bẹ ọlọ́run ọba lórí orí ayé àti orí ìjọ́gbìn dàlkìyàmà kí ọlọ́run ọba kí ó mọ̀sẹ̀ ṣe lé ní ọ̀rùn fún wa ẹ̀yin ẹrú sin ọlọ́run udhkurullaha yadhkurukum ẹ jẹ́ ká máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa o washkuruhu ala ni'amihi yazidukum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí àwọn ìdẹ̀ra tí ọlọ́run ọba ń ṣe fún wa ọlọ́run ọba yóò máa ṣe àlékún rẹ̀ nítorí pé téèyàn bá lè ronú jinlẹ̀ dáadáa jẹ̀mọ́ èèyàn yóò dúpẹ́ fọlọ́run lórí àwọn oore tọ́lọ́run ọba ń ṣe ọlọ́run má ṣe wá ní aláìmoore o ọlọ́run má ṣe wá lẹ́ni tí ó lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́ lórí oore tí ń ṣe fún wa nínú pàǹdúpẹ́ òun náà ní pàǹjọ́sìn fọlọ́run Ramadan nínú pa ń dúpẹ́ òun náà ni pé à ń gbáwẹ̀ nínú oṣù Ramadan wala dhikrullahi akbar ẹ̀yin ẹrú sin ọlọ́run ìrántí ọlọ́run ọba yìí ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run ọba nímọ̀ nípa tí ẹnì kọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ qumu ila salatikum yarhamukumullah